kóòtù da ẹjọ́ tí àtìkù àti òbí pè lórí kí wọ́n ṣàfihàn ìgbẹ́jọ́ ìdìbò ààrẹ ní gbangba nù ilé-ẹjọ́ tó ń gbọ́ ẹ̀sùn màgòmágó tó súyọ nínú ètò ìdìbò ààrẹ tó wáyé lórílẹ̀‐èdè yìí lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì ọdún yìí Presidential Election Petition Tribunal tó wà nílùú Àbújá ti sọ pé kò sọ̀rọ̀ nínú ẹjọ́ kan tí Alhaji Atiku Abubakar tó jẹ́ òǹdíje dipò ààrẹ lórúkọ ẹgbẹ́ PDP àti ọ̀gbẹ́ni Peter Obi tó jẹ́ òun dupò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú labour pé pé kí kóòtù fààyè gba àwọn oníròyìn kí wọ́n máa ṣàfihàn gbogbo bí ìgbẹ́jọ́ tí wọ́n pèsè ń lọ bí ẹjọ́ náà bá ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu. alága ìgbìmọ̀ olùdájọ́ ẹlẹ́ni márùn-ún náà haruna samani sọ pé ẹjọ́ táwọn olóṣèlú méjèèjì ọ̀hún pè kò lẹ́sẹ̀ nílẹ̀ rárá ó ní kò sófin kankan tó kàn án nípa fún ilé ẹjọ́ náà pé kí wọ́n fààyè gba àwọn oníròyìn láti ṣàfihàn bí ìgbẹ́jọ́ bá ṣe ń lọ gẹ́gẹ́ bí ohun táwọn olóṣèlú méjèèjì náà ń béèrè fún bẹ́ẹ̀ ò bá gbàgbé alhaji atiku àti peter obi tó díje lórúkọ ẹgbẹ́ òṣèlú labour ni wọ́n pe ẹjọ́ pé kí wọ́n fààyè gba àwọn oníròyìn gbogbo láti máa ṣàfihàn bí ìgbẹ́jọ́ náà bá ṣe ń lọ sí lórí afẹ́fẹ́ ọjọ́ ajé monde ọjọ́ kẹjọ oṣù karùn-ún ọdún 2023 yìí ni lọ́ọ̀yà Awa Kallu tó ń ṣojú Àtíkù pe ẹjọ́ yìí ṣùgbọ́n lọ́ọ̀yà àjọ elétò ìdìbò ìyẹn INEC Abubakar Mahmood lọ́ọ̀yà ààrẹ tí wọ́n dìbò yàn àti igbákejì rẹ̀ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti Shettima Wọlé Ọlánìpẹ̀kun pẹ̀lú lọ́ọ̀yà ẹgbẹ́ òṣèlú APC Adéníyì Akíntọ́lá fajúro sí eléyìí wọ́n ní kì í ṣe ohun tó dáa rárá onírúurú ẹsẹ̀ òfin ni wọ́n fi gbé ọ̀rọ̀ wọn lẹ́sẹ̀ kó tó di pé àwọn adájọ́ tí wọ́n ń gbọ́ ẹjọ́ náà gbà sí wọn lẹ́nu tí wọ́n sì sọ pé bí ẹni ń fàkókò ilé ẹjọ́ ṣòfò ni báwọn bá lè fààyè gbà pé káwọn oníròyìn máa ṣàfihàn gbogbo bí ìgbẹ́jọ́ náà bá ṣe ń lọ sí. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.